Pẹ̀lú ìmúfọ̀fẹ́ àyè wà fún yín láti máa san owó tẹ́ ẹ jẹ lóṣooṣù yálà talápò mẹ́sàn-án mẹ́ẹ̀ẹ́dógún tàbápò mẹ́tàlélógún àbọ̀ ó dípò mẹ́rin ló wù yín. Ẹ ní àǹfààní ẹ̀bùn ìpè ìkọ̀wé ránṣẹ́ àti láti lọ sí orí ẹ̀rọ ayélujára bẹ̀rẹ̀ látago márùn-ún òwúrọ̀ sí mẹ́jọ alẹ́ kódà títí fún ìgbà tí ẹ ó ṣe fọ̀fẹ́ míì tó bá bù ṣe. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.